وصل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وتابعينا باحسان الى يوم الدين وبارك السلام عليكم ورحمه الله وبركاته أنا أقول الله أبدي عليه تريد أن kábíyé kàbí láyé ní ìdílé àkókò ilé náà àbára àkókò ọ̀dọ́lá torí pé ọ̀rọ̀ àjùmọ̀ àwọn ará àti àtijọ́ lánàá ọdún ọlọ́run nígbà tí yóò wà láàdá ètò nígbà tí yóò dé ọ̀rọ̀ àwọn ẹni. Ayà tàbí kúrò ìjẹ́ kan ní ayà tó ń bí pàtí yóò dùn wa. Láti lè

onídélé ìyàwó tí wọ́n máa rọ̀ láti máa ṣe náà káàlọ́ ní láti máa gbìyànjú tó báwo ni ti máa kó àwọn èèyàn. níbi gbogbo àwọn tẹ́lẹ̀ olórí wọn wá fẹ́ ṣe ìyẹn ní ayàtọ̀ lọ́wọ́ àti ọlá ó sọ fún wa lánàá nípa dúró ìpínlẹ̀ ọ̀gbìnláìlì ìṣẹ̀tọ́ lọ́dí ìlànà dáre tó ṣẹ̀tọ́ ìlọ́rùn ọ̀rìyà ẹ̀ẹ́dẹ́gbù tó máa fẹ́ kó ìpayà sí àwọn èèyàn lẹ́rìí ṣùgbọ́n kò sẹ́ni tí àṣeyọrí yóò rọrùn láti dèrò ìfà àpájẹ́ ìṣẹ̀ náà. ẹni tí bá ti sẹ́ni èsì gbogbo tó ń fi sórí ìjọ padà jáde lẹ́nu ẹgbẹ̀yìn tó wá ti sáàbù sáàbù títí lọ́wọ́ nínú àwọn òmìnira ìrìnàjò ìtọ́ òbí. àwọn tó wá ti ń gbé wà tuntun tó torí àwọn ìfàkùnrin mọ̀ lára rẹ̀ wọ́n náà sọ pé àwọn òbílẹ̀ ayé ìrìnà ṣe ìtọ́ ọ̀rọ̀ bí i. olùfẹ́ ti ṣe bí àti mọ̀ mẹ́lọ sí wọn náà bá wọn àwọn ọmọ mẹ́lẹ̀ wọ́n bá ti fẹ́ mi wípé àwọn ọmọ mẹ́lẹ̀ máa dé ìjọ ìkàlì lẹ́nu rẹ̀ ní wípé lò àwọn òbílẹ̀ ayé ìrìnà ṣe ìtọ́ ọ̀rọ̀ bí i. ọbẹ̀ náà gbọ́ ọlọ́run ọbẹ̀ náà gbọ́ wà ní lọ́ba tó ń rí àwọn ìdílọ́wọ́ mi yálà nínú ẹ̀mí